hello hello wàhálà wàhálà wàhálà wàhálà o ó tún What is o What is zẹ o ó ti zẹ o wàhálà wàhálà wàhálà o new wàhálà zone alert wàhálà wàhálà wàhálà wàhálà new kasala alátọyẹyẹ Kudrisky wàhálà wàhálà ó tún ti zẹ o ó tún ti zẹ o wàhálà wàhálà wàhálà o ṣé ká máa fa lọ ṣé ká ṣí new zone aláàtì fún kasala lẹ ṣé ká yọwọ fákàsì padà síbi tuntun míì ẹ wọ yẹyẹ Kudi olóṣì. wàhálà wàhálà wàhálà lórí yèyé Kúdírísì ni o wàhálà ó tún ti zẹ o lórí Kúdí ni o wàhálà o new kasala zone alert wàhálà wàhálà lórí yèyé Kúdírísì ẹsì ẹsì bọ̀bọ̀ nǹkan àlejò bọ̀bọ̀ orí ẹ fọkúdi mi fẹ́ ṣẹ́kù fún ẹ rárá orí ẹ burú you go dey come dey bully people anyhow o rò bóyá wọ́n lo mọ̀rọ̀ sọ chatterbox ẹnu já wáyà. ẹni tó bá mọ Kúdídọlá pẹ̀ tètè lọ sọ fún wèrè o you cannot be bullying people ṣóyí ẹ kó máa sọ pé òun ṣe ṣòwèrè ààyè wá sọ́dọ̀ ẹ̀ àgbá lówó léwá o celebrity nìwọ́nà a lè gbé nuhudin alówó léwá a lè gbé wá anybody can talk about anybody tí n bá ṣí fún ẹ sì máa gbá lówó léwá bí ẹ̀mí rin the same way tí wọn náà máa ṣe ń gbàwọn èèyàn wa a máa gbé nuhudin alówó léwá kò sí nǹkan kan tó máa ti díẹ̀ jáde. Okay? Whatever that is good for the goose, goody is good for the gander. Àsìwọ́ náà ó rí the parents, celebrity sí for you láti máa jáde lẹ́ẹ̀mẹ́wàá máa búlí àwọn èèyàn. Anybody can bring anybody. We fit bring I don't eh, want alówólé. A din. gbé Nurudeen alówólé ọkọ ẹ wa celebrity ni ẹ hàn bí ìyá you can't stop anybody. Why are you always attacking K1? inú ẹ ò kí dùn sí nǹkan rẹ wo ráhùn tó láyọ̀ ní láyé ẹ kúdí àfi tó bá lọ bá wọn ṣá kó máa fi sáì wọn kó máa níwọ blọga orí ẹ ò pé ó ti gbàgbé pé blọga ni gbogbo wa lórí kàn nìyí ó crazy ni. ó jẹ́ ń bẹ̀rí ni wo nǹkan tó kọ orí ẹ burú kí ló ń kọ mọ́dáfọ́ká. ìwà ń béèrè pé is it true that k1 doesn't like to kiss we should ask you ó ti dorí wọ́n ti do ẹ̀rí ẹ̀sìn wọn ló jẹ́ táwa bá ń dákẹ́ fún akọ̀ dákẹ́ fún ẹ o ti kọjá ń bẹ̀rì jẹ́ ń sọ fún ẹ straight mi ò fẹ́ miss word na ibi tó gbà kọjá rí tó jẹ́ ń bẹ̀ tó ń ṣá ẹ jẹ́ ń bẹ̀ ó máa ń yọ wọlé ọmọ àǹtí ẹ godmother tó fi ṣàtìgbà ẹ tó ń jẹ́ ń bẹ̀ gangan tó jẹ́ tó jẹ́ the main the main alájì bọ̀ tí wọ́n máa yọ lọ lẹ́yìn tó máa lọ ń jẹ alájì òun lèmi sọ yìí na my papa ó máa wọn àǹtí ẹ godmother ẹ tẹ́ pa àwọn gangan náà ń jẹ iṣẹ́ yẹn direct bọ̀ tí wọ́n ń yọ lọ àsọmọ afẹ́ tó lọ ń ṣàjẹ́ ó jẹ́ńbẹ̀rì why are you asking us nonsense question Question ṣan jẹ́ńbẹ̀rì ó crazy ní Kudi àwa ló ń now. sọ̀rọ̀ náà àwa ló ń bá sọ̀rọ̀ náà ọmọ ayé làwa má máa pretend tó bá fẹ́ pretend má máa lo soda àwọn kan tó bá ti lọ sọ́dọ̀ àwọn kan àwa máa gbé gbogbo ẹ̀ bọ́ta fún e abẹ́ ẹ̀fọ́ orí ò pé ìwọ fucking bully yìí wọ́n náà máa ma béèrè lọ́wọ́ yìí ó fẹ́ búlì gbogbo èèyàn wá ń búlì ẹ̀ sí ẹ ẹ̀ sí ẹ lálájì náà ó jẹ́ ń bẹ̀rì náà ó ráyè jókòó àti mọ̀ páwọn olórin nìwọ máa ń ṣàjẹ́ láti dé wọn tó ti rìn ní òṣìrìn gbèrègbèrè ẹ kiri gbogbo kẹjà ìwọ wá wà ní ọmọlúwàbí ni kúdí tí wọ́n ń búyàn tó máa fi e, lágbájá kan wọ́n dóyàn kan wọ́n lọ́ọ̀bù èèyàn kan wọ́n lọ́ọ̀bù ìwọ wà ní ọmọlúwàbí ó jẹ́ fàṣírí ara ẹ̀ borí ló bẹ́ẹ̀ ṣe ìwọ nǹkan àlejò nǹkan nú wọ àwọn olórin látàyè 1900 oníwèrè wèrè chatterbox you talk too much bá fẹ́ búlì àwọn èèyàn àyíndé lókùn tó fẹ́ búlì wọ́n ràn yàrá ya ẹ̀ṣẹ̀ ni wọ́n náà bọ́ síbi kó wá sọ fún wa bó ṣe jẹ́ńbẹ̀ náà kú dídọ́ lápọ̀ yéṣùfù ó lè wàá máa ṣe bí èèyàn gidi bó ṣe ń ṣe náà nìyẹn tó tẹ̀lé ọ̀ní náà tó máa máa àtàkì ọ̀ní ó ṣe sọ fún wọn pé àbúrò ẹ̀yẹ ọmọ tó kú yẹn pé òun náà ti jẹ́ńbẹ̀ rí lọ́dọ̀ ọ̀ní náà nǹkan àlejò lòun náà palace náà jọ fi wá nu ẹnu tó tó sọ̀rọ̀ máa jẹ́wọ́ àwa kan ò ní tìjà wa máa sọ so kó tó bú àwa àbí kó tó lọ bú àwọn eléníyàn àwọn olórúkọ kúdí máa jẹ́wọ́ problem ẹ̀ gangan déhùnmí létí déhùnmí àbúrò ẹ tó ṣaláìsí kọlọ fún ọrùn kẹ òun náà jẹ pálásì rí nǹkan bó ṣe máa ń bú àwọn èèyàn wọn fàbúrò ẹ náà nu ẹnu kọjá ń bẹ yẹn queen síìtì ni wọn fún síìtì queen tó wá lọ ni kò bá bí wọn náà ṣe kọjá lọ lọ́dún àyìndé náà nìyẹn táyìndé jẹ́wọ́ náà sóhun dáadáa tó fi ẹnu ẹnu godmother ẹlódé ń jẹ́ ń bẹ̀ ń gbà yẹn ó yọ́gbà ọ̀dọ̀ ẹ̀yìn lọ ni tó lọ́ọ́ fi jẹ́ṣẹ́ àyìndé kú dídọ̀ lápọ̀ yéṣu fún un ké wọn gbé ẹ sọ̀nà kí ló kẹ́ anybody olórin ni dáàdì mi anybody lè jẹ́ anybody ọmọ tó bá lùsì kan fún yín fọnú ni wetin concern anybody nǹkan àlejò ní ẹ̀rí ń bẹ̀ náà orí ò pé ìwọ náà celebrity ni ẹ a lè gbé wá sí pé kí ló ṣe ẹ kó lọ́dọ̀ ẹ kí lórúkọ bọ̀bọ̀ tó bí ọmọ first born ẹ yẹn fún case study lásán ni wọ́n náà wo bó ṣe máa ń kọ life àwọn èèyàn case study Kudi mo lè jókòó sí orí ọ̀rọ̀ ẹ fóṣù mẹ́fà kí máa fẹ́ ṣe case study kí máa fẹ́ náà gbowó lọ́wọ́ Facebook the same way bó ṣe ń ṣe fáwọn èèyàn if they don't if they don't pinch you the same way you pinch people you don't get to understand or feel the kind of pain that you are inflicting on people all in the name of blogging wàá gbé ẹnu òṣì ẹ wàá lọ máa ti bọ marriages oníbàdàn délé Táíwò jẹ́ ká gbé délé Táíwò ká gbé gbogbo ọ̀rẹ́ wá kí ló ṣe ẹ ń bẹ kú dí báwo ló ṣe di ìyàwó alówó lẹ́nu rùdírìnì tẹ́lẹ̀ ńkọ́ ó ya wèrè ni tó bá ti ń blọọgì àwọn kan mo sọ ẹ pé má máa wá sẹ́ni bọ́dì tó bá wà inside mi orí e burú ni kan tó da fún ẹ da fáwa náà náà are you crazy jẹ́ ká bí ìyàwó kí ló ṣe fún bọ̀dá yẹn tó máa ń mú kiri bí ọ̀dẹ̀ tó máa ń fokùn sí lọ́rùn at least Àyìndé gbọ́n wọn lo kinní fún tẹ́ pé gbẹ̀wù dání kò kí n ṣe ṣọ́kì bèbí tí wọ́n fokùn sí lọ́rùn ìwọ ó yẹ káwa náà bí ẹ pé ká máa bè lọ́wọ́ èèyàn do you think this is ordinary love àbí wọ́n ti tẹ́lẹ̀ àbó ti jẹ̀fọ́ àbó ti jẹ̀gúsí where is his first wife where are his first set of children why are they not always coming to visit him and your ah ah Kudi o mọ bó ṣe máa ń tì kan ṣí ẹbí èèyàn ni jẹ́ ká ṣí titi ẹ náà orí yóò pé ọ̀rọ̀ ṣẹlẹ̀ lẹ́nu ìjẹta wo adúrú blọ́ọ̀gì tó ti gbé sórí wọ́ọ̀lù ẹ lórí àyìndé o dẹ̀ lè sọ jáde pé ìwọ ti jẹ́ fi sọ pé kíkú pa ẹ́ kò fi nǹkan tó dùn mọ́ ẹnu jù láyé gbogbo àwọn ọmọ ẹ kò fi wọ́n ré tí ò bá jẹ́ ń bẹ̀rẹ̀ o jẹ́ confirmed ni èmi sọ fún ẹ pé o jẹ́ confirmed ẹ sì dádì mi ni ẹ ẹ sì ní ẹbọ ò lè sọ síta because àǹtí ẹ godmother ló ń jẹ́ ń bẹ̀ ń gbà yẹn tí wọ́n wá ń yọ lọ tó lọ ń ṣáṣẹ́ yẹn jẹ òun ṣáṣẹ́ yẹn jẹ lẹ́yìn wọ́n fi ẹ́ ṣe nǹkan ìpanu náà orí òpè wọ́n wá wà ní èèyàn ta ni òmò pé jẹ́ ṣé àyìndè àyìndé yẹn ìwọ wá ń búlì ìyàwó ẹ̀ ṣé torí ayé ò gbà ẹ́ láti jókòó síbẹ̀ ní kúdí láti fẹ́ àyìndé ṣé torí ayé ò gbà ẹ́ ni ló ṣe máa máa búlì ìyàwó ẹ̀ máa búlì òun náà na by force wọ́n ń dóyàn náà dóyin ṣeré ni ẹ̀dẹ̀ máa lọ must you come out to be bullying the man every now and then tó bá ti rí anything tó bá ti níṣe pẹ̀lú kéwọ̀n wàá gbé ẹnu ẹ chatter box yẹ. Yeah? ẹlẹ́nu latrine wà á gbé tíṣà ni wọ́n fi ṣí ẹni kú di then swear for you ó tiẹ̀ wá fẹ́ ní gage wàá máa búlẹ̀ àwọn èèyàn uncontrollably fọ́tò ọkọ̀ ẹ̀ wá ń tanà òun rèé tí mo ti ṣí gbogbo ẹ̀ síwájú mi yìí kí ló dé tá a lè gbé báwo ló ṣe rìnrìn àjò tiẹ̀ náà dọ́dọ̀ alówólé first wife ẹ̀ dà ìyàwó tó bímọ fún dà báwo ló ṣe kọ̀ yín ẹ̀ sí ra wọn kí ló dé tí àkínrín wọn kọ́ ṣìjọ́ máa ṣe bí ẹbí orí ò pé ta ni yálàjà ẹ tó fẹ́ búlẹ̀ are you mad ó crazy ní Kudi ó ṣí èrè wọ́n ṣépè fún ẹni àwọn ò ló ń búlì tó ń halẹ̀ tó ń kó gbogbo ẹ̀ sórí wọ́ọ̀lù ẹ ó ń ṣí èrè ni màá bẹ gbé gbogbo fọ́tò alówó lẹ́sí lẹ́ni ẹlẹ́ni tí ò ní yẹ àtàwọn ẹbí àtàwọn àbúrò ẹ̀ lamẹ́ríkà you go dey load are you mad whatever gives you the right to other people's family ló fún àwa náà ní equal right láti poke nose into your own family as well. So you want to keep your joy and destroy other people's joy. Ìwà baniláyọ̀ jẹ́ olùlòṣìṣẹ́ ké ṣáájò eléyín ké kábí táwọn ọmọ alátíká ẹ̀bọ̀ra látọ̀ pa olóṣìn ìwọ náà ó tó bẹ́ẹ̀ nígbà tó ń búlì ẹ̀ búlì ìyá ẹjọ́ sí tó máa máa sunkún káàkiri àwa ìlà dúró lẹ́yìn ẹ̀sọ́ búlì ìṣì máa dùn mọ́wọ́ náà tó tó yìí tí wàá máa sunkún tí wàá máa ní màmá mi ò bá yín wì màmá mi ò bá yín wì tẹ́sàbọ̀dù bá ń búlì yẹ tó ń pè lólójú kan olójú kinní kan ti ṣáájú ìwọ máa sunkún kiri ní kúdí You now find it so easy to come out and bully people on a daily basis. Orí ẹ ti yí. Má fracas, new fracas alert, kudi. Ayé ajá ẹsẹ̀ bu. Pick on our ẹbí me pick on anybody tó wà around èmi. Jẹ́ me pick on ìwọ jẹ́ káwọ to madu. máa dùn. Orí ẹ ò pé yálà skin táwa ní tó bá di pé kán dá kàsà lálẹ́ ká gbé jẹ ni. Orí ẹ bàjẹ́, ó bọ́ mọ̀nkí ẹ̀ dànù àwọn olùwọ́n halẹ̀ mọ́ tó ń gbé àyíǹde tó ń gbé k1 síbẹ̀ kí ló kọ́ ẹ pẹ̀lú ìyàwó k ṣòṣì fẹ́ jẹ́ bẹ́ẹ̀ ni alájì ò jẹ́nu ẹ̀ mọ òun ni mò ń sọ mi mo fi sọ kọ́kọ́ tẹ̀ lọ́fọ́ alájì alájì ti jẹ́nu ẹ̀ rí dáadáa wọ́n ti jẹ́ nǹkan àlejò ní àjẹkù alájì ní ẹ̀ so we know why you are hating on Emmanuela àwọn ò lo remote control pé kọ́ máa fi mọ́kàn wọn bíi gbẹ̀ ọ̀dá nínà kí ló ń wọ́rí ẹ̀ àwọn bàbá tó ń ta kinní láàrin ọjà níjẹ̀bù tẹ́ ẹ máa ń fi oògùn pè ló pe alájì ni bá lóun ò kíìsì kò kíìsì náà nìyẹn Over stress ìwọ wá ń béèrè lọ́wọ́ gbogbo èèyàn why is K1 not kissing can K1 answer you he cannot answer you it's you that should answer because you have crossed that river before ìwọ ló lè dá wa lóhùn kú díṣọ́ máa ń kìsì ẹṣọ́ máa ń tẹ̀ látẹ̀kanlẹ̀ ṣé ńgbà tí ìwọ lọ ń ṣajẹ yẹn táǹtí ẹ náà ń ṣajẹ tẹjọ fi ṣe two in one ṣó dùn mọ́ ẹ ṣó wà romantic ìwọ ni kò dá wa náà náà kú di àwọn ò lè má béèrè foolish question lọ́wọ́ àwa táwa dá mọ̀ tá mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ back in those days now. Alaji ṣá ẹ̀jẹ̀ náà gbogbo àwọn eléré ló máa ń ṣá ẹ̀jẹ̀ in those days wọ́n máa ń pín yẹn kiri òbésèrè délé taiwo alaji gbogbo wọn so who you wan form for who you dey form for àwọn ò ló ń fọ́ọ̀mù fún Kúdídọlápọ̀ àwọn ò ló ń fọ́ọ̀mù fún Tóńdọ́gbọ́gbé àbí wèrè làwọn fáǹsì ẹ wọn ọ̀làjú kan lọ bèrè páàsì ẹni níkẹjà ni wọn ò lọ bèrè páàsì ẹ ní gbogbo Maryland wọn ò lọ bèrè páàsì ẹ ní Lagos mainland kọ́ wo bó ṣe bara jẹ́ ìwọ wá wà nú èèyàn tí wọ́n fẹ́ máa form decency fún àwọn èèyàn Kúdídọ́lá pọ̀ orí ẹ̀ burú olòṣì ọmọ miss pere orí ẹ̀ dàrú tó bá dálẹ̀ ṣé yàrá ìyá ẹ̀ òde èmi èmi jù sí ẹ látijọ́ tó bá bí ẹrẹ wèrè tó ló wà lórí ẹ yẹn kọ́ ṣọ́ọ̀tì yẹn pẹ̀lú èmi kó jẹ́ kájọ bẹ̀rẹ̀ new fracas alert wọn bí ẹ kú wàá bọ́ta wàá tán kámẹ́rà wàá gbẹ lóru you are crazy orí yẹ burú dànù dànù kúdí ìwà abaniláyọ̀ jẹ́ fímèlì yìí ẹ pọ̀ ń bẹ̀ gúrùpù wọn ló wà ọmọkọ́mọ ọmọ òṣì abóra jẹ̀bi alára túkẹ́túkẹ́ olóṣì tọ́kí ọ̀fọ́ ọ̀rọ̀ mọ́sà tí ò jiná ọmọ àlè ó dàbí agídí yíbò epo ó ti pọ̀jù nǹkan èlò tó kù lọ játijàti rédèrèdè rí o pé ṣé ìwọ Emmanuel wà nù sẹ́ẹ̀tì wọ ni ṣé wọ́n lè dúró lẹ́gbẹ̀ẹ́ ẹni ṣó lé tó ní olóṣì wọ́tá rẹ̀ dàbí ó dàbí dọ́klìn tán máa ń fi ṣe sínú kinní tán máa ń padé bíi pàté pàté àwọn àwọn àràbò ó mọ̀ pé wá ti já bútẹ́bútẹ́ hmm, dọ́klìn shred bẹ́ẹ̀ ló ṣe rí àwa ló wá ń gbé mọ́rọ̀ olóṣì òun kó pákéjì fáwọn èèyàn ń sìn wọ́n wá rò pé yàn gidi ni ẹ ẹlẹ́kẹ̀ẹ́ ọ̀fọ́ ọ̀rọ̀ játijàti olóṣì ṣíkì ẹ dàbí robocop tí ò wọlé mọdọfọka ó má dì ní so aláàjì wa máa gbé wa máa ex yẹ ẹni tó dú ẹ tó tó kọjá lórí ẹ òun ni wọn máa gbé nítorí pé o fẹ́ create impression o fẹ́ tàṣírí ara ẹni náà Kudi màá gbórúkọ àǹtí ẹ tó ń jẹṣẹ́ aláàjì wa ńgbà tí wọ́n yọ lọ ó yọ lọ jẹṣẹ́ yẹn ni so má máa ṣe bíi saint Kudi ó mọ nǹkan tó ṣe lọ́dún yẹn tàlàjì fi cross kò ṣe ní cross ọkùnrin nìyà eléré ni anybody wá ti lọ fẹ́ anybody tó wà ní entertainment world ẹ máa gba anything tẹ́ bá rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni kò bá fẹ́ wọ fọ́dún kan kó lọ́dún méje òun tún fẹ́ fẹ́ mi ò ṣàrí bẹ́ẹ̀ kó tó lọ. àmọ́ eléyìí tó wà nílẹ̀ tó bá ń gbọ́ forever one wọn ò lè jà wọn ò lè scatter wọn ò lè jọ wọn àtàjíkẹ́ ọ̀kí ò lè separate ẹ máa try Go àwọn tíìmù tó ń fight fún yẹn you go try wella wella well. well, well ìwọ túlé túlé olòṣì ìwọ wà nílé ọkọ ó fẹ́ máa protect ilé ọkọ títí ẹ bò ó wá fẹ́ wá máa ba ilé onílé jẹ́ ó fẹ́ máa ba ayọ̀ aláyọ̀ jẹ́ jẹ́ ká túwọ náà láṣìírí náà kúdí kò sẹ́ni tó ràràbù fún ẹ fi gbogbo nǹkan to jọ ẹ lójú láyé ẹ ṣépè pé alájí òdo ẹ rí láyé is your ex wọn mo ń sọ yèmí ọmọ ẹ ni mo sọ kọ́kọ́ tó wù mí lọ fún kò ní jiyàn lójú mi máa dúró ti pẹ̀lú evidence máa rán wọn létí yí is your ex àǹtí ẹdẹ ló ń fẹ́ wọn ẹni tó fi ṣe godmother yàtàlẹ ìwọ yọ lọ lẹ́yìn o lọ jíjẹ ni ó ń ṣọmọ tán lè gbé bọ́ta náà wọ́n ń fi àǹtí ẹ̀ náà gbà yẹn so wetin kan be new thing wọ́n jọ gbà yín gbàgbós ni náà èèyàn mu òṣì onídọ̀tí ìwọ onídọ̀tí ìwọ wá wà nù ọmọ gidi tó máa ń ka ọmọ gidi ní Kúdí ò sínú ọmọ gidi ọkọ̀ wà fortunate lọ́ra lọ jókòó kó bàṣírí ara ẹ̀ kó fẹ̀ sí ẹ̀ mọ níwọ̀n àwọn wo ló ń blog tó ń blog tó ń blog blog ta ni ìwọ ọmọkọ́mọ ọmọ òṣì ẹnu ẹ ló gbọ́rọ̀ ẹlẹ́nu jábàjábà ṣípọnṣípọn ò fẹ́ kẹ́ mẹ́nu bà àwọn ẹbí ẹ bọ̀ wá máa mẹ́nu bà gbogbo èèyàn kú dídọ́lá pọ̀ orí ẹ ti burú dànù ẹ wo ẹ máa bá mi ṣí ẹ káàkiri new fracas alert yeye bẹ́wà jẹ́ àkúdídọ́lá pọ̀ yéṣùfù ẹ máa bá mi kọ́ update new fracas alert new fracas alert àbí kí àyẹyẹ kúdídọ́lá pọ̀ kò ní dáa fún ẹ tó bá lè dá mi lóhùn kúdí are you mad ìwọ ọmọkọ́mọ olóṣì abatẹnijẹ́ ṣe bó fẹ́ fracas ni jẹ́ ká sáàbù ẹni díẹ̀ màá gbé alówólé màá gbé wá lọ́sàn màá gbé wá lálẹ́ màá kó fọ́tò àwọn ẹbí ẹ̀ àwa náà is just analysis the same way you are analysing other people's lives it is high time they start to analyse your life with your mother we are just going to be answer, uh, asking questions and you have to be answering us that's your wunye. ohun tó bá mọ̀ ṣe àwa náà lè ṣe wo mọ àwọn péjì tí mi ò nílò màá sọ wọ́n nù torí ẹ tó bá dẹ̀ fẹ́ wèrè kí n ṣí wọn sórí péjì ẹ pé kí wọ́n máa flag monetization tó bá jẹ́ yẹn ló fẹ́ jẹ́ ń ṣí wọn wá káwọn ẹni tó ní wèrè lẹ́jù you get wotowoto you sabi serve am who be your teacher they never born you well you learn under me kudi wọn bí ẹ kú wọn ìbí ẹ re wọn ìbí ẹ dákú mo sọ pé mo máa ń pìkẹ́ yín tí máa dá lóhùn ni wọn ì bí ẹ kú kudi they never born you kú mo ti nawọ́ fún ẹ friendly ṣá mi lọ́wọ́ kó jẹ́ ká bẹ̀rẹ̀ kán bá bí ẹ kú wàá wọ ICU unit lọ́láàrin three days kùdì tó bá lè dúró three days yẹn ó dà pé mi ẹ fẹ́ yín internally nìyẹn má jẹ́ ká ICU gbẹ̀ lálejò láàrin twenty four hours ìwọ tó fàṣírí ẹ̀ ń ta olóṣì ìwọ wà ló ń lo scope ó ṣe sọ fún gbogbo èèyàn pé Àyìndé ti jẹ́ ṣé ẹ rí. And jẹ́ṣẹ́ ẹ̀rí náà kí ló wá pretend fún which kind thing be this one èèyàn tó jẹ́ṣẹ́ ẹ̀rí ìwọ wa ló ń gbé gbogbo fọ́tò òun àtìyàwó ẹ̀ ó ń búlì òun àtìyàwó ẹ̀ iṣẹ́ tó ti jẹ́ pass yẹ àbí which kind thing be this one ọmọ sami lọ́wọ́ friendly fracas jẹ́ ká bẹ̀rẹ̀ lẹ́rù ẹ̀rọ ni wàá fẹ́ wọ kọ́mà láàrin twenty four hours ìwọ ọmọkọ́mọ mú òṣì bó ṣe máa máa jókòó yẹn náà ni wàá máa búlì ọ̀ọ́ni ọ̀ọ́ni ó ń ká ẹ lára nìyà because fọlọ́ déwùmí àbúrò ẹ tó kú déwùmí kan náà x ọ̀ọ́ni ni kí ló dé tó kì í lè jẹ́wọ́ fáwọn èèyàn tó máa ń parọ́ ṣé báwọn lèmi sọ yẹ kọ́ tí ohun mi lọ ó jẹ́ ń bẹ̀rì ó jẹ́ ń bẹ̀rì láyé wúrà ó wà ní òtẹ́ẹ̀lì ńbẹ̀ tí wọ́n ń ṣamọ́ bẹ̀ tó ń wọlé tó ń gba sáfíìsì so wetin come be big deal girl o wá máa fọwọ́ bo kùdìẹ̀kudì ara àti tẹ̀bí ẹ̀ pọ̀ wá máa gbé ọ̀rọ̀ bàbá yẹn wá o ní lè sọ nǹkan tó ń dùn ẹ̀ x thirty mi ni ẹ́ mi nǹkan tí mi ṣe fẹ́ máa lo the word x ni pé o wá ṣàjẹmọ́ àǹtí ẹ̀ lára ní ẹni tó fi ṣe àǹtí. so waiting the word you you dey craze fracas na your mate torí wàá gbẹ̀mí òṣì bíi pọpọ́ọ̀fù wèrè tí wọ́n dín dénú wàá máa run ẹnu ẹ̀ sí gbogbo èèyàn bú everybody lori chaàtì ẹ̀ wàá máa níwọ̀ ìwọ̀n ń ṣe analysis why can we not do analysis about alówó lé a máa bẹ̀rẹ̀ sí ní gbé kiri nǹkan tẹ́yìn náà bá mọ̀ ṣe kí ló dé táwọn lè ṣe fún yín òyàn ló ń gbé odidi èèyàn tó ní feelings tó ní emotions ló ń gbé ex yẹ tó ti jẹ́nu ẹ̀rí tó ti ṣáṣẹ́ lọ́dún ẹ̀ ló ń gbé yẹn ni wọ́n ń dóyàn náà dún ẹni kudi why you wan down top down one. ẹ̀yin tí láwa káwa máa gbá àwọn kọ́sọ́mà wa ká máa slap fèsì wọn bí ní láyé ẹni àpọ́nlé náà máa jẹ́ for the rest of, our, of their lives lọ́wọ́ wa ẹ̀yin ni bully bẹ́ẹ̀ e fọ́bìnrin rí bọ́lọ́hùn òṣè mọ́ ẹ̀ e ń gbé bọ̀ bẹ́ẹ̀ e fọ́kùnrin rí bọ́lọ́hùn òṣè mọ́ ẹ̀ ń gbé bọ̀ wá bu kí ló dé aláìlójútì mọ́tàfọ́ká ìkà odò náà lọkọ rí ẹjọ ṣíà kó ẹ tí ẹ lẹjọ ṣíà ìwọ àtàǹtí ẹ lẹjọ ṣíà àyíndé serve well serve àǹtí ẹ why you wan come kill yourself tó wá ń ṣe bí ẹni pé o kàn gbé ẹ ẹ does k one not like this? Eh? You don't have the answer, only you have the answer. Because I need be aware. She's of a reputable background. Ọmọ bíbí rẹ̀ ni Àjíkẹ́. A ní bí torí kò ní down. Continue tí yàn bá ṣe pẹ̀lú ọkọ èèyàn nù lẹ́kọ̀ọ́ kan third party. Ìwọ tó ṣàjẹ́ lórí títì lẹ́gbẹ̀ẹ́ títì la o lè down. Kúdìdọ́lápọ̀ Yéṣùfù, does they want like you see or not? Ṣé wọ́n tẹ kanlẹ̀? Ṣé wọ́n rún ẹ foreplay nǹkan Show wà on the right Ah ah. ìwọ ló máa down. Kudi don't put question mark it ìwọ ló ní question yẹn ìwọ ni kò dá wa lóhùn kan tí mo hate láyé mi ni pretense stop pretending come out to the world and tell them so you are protecting your home while you are destroying another woman's whatever team to bá ń jà fún náà méjì jẹ́ kó mọ̀ eh kí náà ti ń rivalry bitterness òun ló ń pour out because o ti jẹ́ ń Kúdí o ti jẹ́ ń bẹ́ẹ̀ rí jẹ́wọ́ kó sọ̀nà ó jẹ́ bó ṣe jà wọ́n délé Táíwò tó jà wọ́n Òbésèré tó jẹ́ gbogbo wọn lọ lẹ́kọ̀ọ́ ó ti jẹ́ ń bẹ́ẹ̀ gbogbo àwọn pàṣọ àwọn èèyàn ẹjọ́ sí ni náà why you come dey form ìwàrọ̀ ló ń fọ́ọ̀mù popularity olòṣì tí ò sí fún ó lè fọ́ọ̀mù popularity àbí personality tí ò sí fún àwa o we sabi you wella for mainland you be girl wey dey very much around on the tarmac two four seven on the street street girl near dirty levels no be this kind you go They talk wọn náà wá educate one now how does it feel Can you gbóyún lọ́mọ kékeré kíyàn disappoint bàbá ẹ tí bàbá be. bá sọ pé kó lọ school kó lọ dó ẹni tó ti níyàwó tó ní partner how does it feel what was your experience then as a young teenager ńgbà to ní oyún what was your experience as a young girl To lọ break home oní home To lọ fi ọkọ lọ́kọ how does it feel could you educate wa so that àwọn ọmọ wa àwọn generation tó ń bọ̀ ní mistake yẹn báwo ló ṣe rí nígbà tí bọ́bọ́ yẹn wá koyún sí ẹ lọ́wọ́ tí ó gbà tó to wà tó wá ń gbé káàkiri tó dá tọmọ how does it feel wa lówó lé Yéṣùfù láti tọ́ ọmọ lọ́mọ láti gba ọmọ lọ́mọ tọ́ kẹjọ máa gbénu lé how does it feel being a father to ọmọ tí ò ń ṣe wọn ló bí ẹ ṣé wọ́n máa ń traga ṣé wọ́n máa ni bàbá wọn we just want to know educative chat henceforth new fracas alert between me and Kudi Dolapo Yesufu ó gbẹnu tán gidi ó gbéra tẹ̀lé pàápàá orí ò pè torí wọn treat fọkọpù wèrè ẹrí ikọlikọ ni torí ẹ ló ṣe ń ṣe nonsense àwọn wo ló ń ṣe wèrè pẹ̀lú you dey craze orí ẹ fọ́ dànù ẹni tó ń jáṣẹ́ káàkiri bíi tiẹ̀ ò kì í ṣe irú gbogbo òṣì tó máa ṣe ọmọ jáṣẹ́ jáṣẹ́ nìwọ náà wọ́n tó ń jápo sọ́dọ̀ ẹ̀ káàkiri left and right àbórí ẹ̀ ò pé ni wọ́n ti sórí ò da bìgínì ni ò da end gan ò wọn a máa fẹ́ sọ̀rọ̀ alówó lè wá fẹ́ gé wọn jà are you are you mad or something girl ọkọ èèyàn kọ́ làwọn eléyìí tí wọ́n ń drag ọkọ èèyàn kọ́ ni gbogbo èèyàn tó máa wá drag kúdí mo ti bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ lálẹ́ máa ní kọ́ pàdé mi ó gbẹnu tán ó gbẹnu tán ọ̀rọ̀ lórí lórí ọkọ ẹ afẹ́mọ́ báwo ló ṣe feel nígbà tó pàdé ẹ knowing that olórin eléré kan ló kọ àkọ́bí ẹ sí ẹ lọ́wọ́ tí wọn ò gbá tìlde báwo ló ṣe feel fathering another man's child especially ọmọ tí ò ní ibi tó já mọ́ jẹ́ káwa náà sọ títí ẹ ṣé sórí ẹ bò ni celebrity ni ẹ nà kúdí mú mọ́ra tí má ti bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ ó yá wèrè ni jẹ́ kó gbẹnu tán kó gbéra tẹ̀lé orí ò pé òòrèèyàn tó máa treat fọ́kọ̀pù ẹ gidi ló ṣe ń ṣe wèrè ló ṣe ń dùn mọ́ ẹ kúdí àwọn ò ní ṣe torí afẹ́ gba nǹkan kan bọ̀ ṣé tóró máa ń bilipo wọ̀ tán yẹn nuisance ni ó yẹ kán fojú ìyá ẹ̀ gbolẹ̀ gidi olóṣì jẹ́ ká gbégbé sí ayé ẹ wá kí ló lè mú ẹni tó sọ pé òun lọ́ọ̀yà lọ́ọ̀yà abẹ̀rẹ̀wọ̀ ìlọ́ọ̀yà no sátífíkẹ́ẹ̀tì lọ́ọ̀yà orí Facebook kí ló lè mú wọn káyé wọn bàjẹ́ títí kó jẹ́ pé rádaràda báyìí ló máa máa ṣe lórí Facebook kí ló lè ti obìnrin láti dóko láti tijú láti lè má wà proud of oko tó dó yẹn láti tún wá máa pretend fáwọn èèyàn bí ẹni pé òun ò rí ẹni yẹn rí kí làwọn nǹkan tìjú tó wà ńbẹ̀ ńgbà tí lágbájá yẹn ń bá a sùn ó máa sọ o ó ti wá kọ lẹni tí ó mọ̀ káwọn ò ní tìjú sórí wọn tó máa fẹ́ pretend tó máa fẹ́ ṣe bí saint yẹn we go open you up a ṣí ẹbí mọ́mọ́ tán ṣe ṣe kí ni tán ṣe pa náà díẹ̀ a tú ẹ tewé tewé taṣọ taṣọ orí yóò pé olóṣìn lórí burúkú àwọn lọ́ọ̀yà wèrè stark literate gaspere wọ́rọ̀wọ́rọ̀ yìí ni wọ́rọ̀wọ́rọ̀ ni aláfiṣe èwe rò pé ẹ̀dá wọn he doesn't have good uh, real feelings for this one I think with the first wife k One used to lẹ́nu ẹ̀ ìwọ lè sọ̀rọ̀ k One. ní ẹnu ìwọ Kudi ó gba ẹnu ẹ̀ láti sọ̀rọ̀ k One. orí ẹ̀ ti burú orí ẹ burú bíi tégún tó ń léwèrè ṣé bí kọ́sítọ́mà nìwọ náà láyé jọ̀hún jẹ́wọ́ náà kí lẹ́tẹ̀ kí lè jẹ́wọ́ ẹbí ẹ wọn pretend fáwọn fáǹsì yín tuntun kí ni bíjì nu pé wọ́n ti ṣáṣẹ mi rí o nígbà tẹmí náà ń fẹ́ wọn o wọn ò kí ń really like kìsì yẹn o nígbà tẹmí àti wọn náà wà papọ̀ tẹ bá fẹ́ gbẹnu sálàjì lẹ́nu báyìí wọ́n máa sá ni o ẹ nígbà tẹmí náà ṣe kinní kan pẹ̀lú wọn o ẹ nítorí ẹ̀sìn bóyá ń sìn ṣá nígbà tí wọ́n dẹ̀ ti wá joyè o wọn wá like kinní yẹn mọ́ you don't have to bully him or bully his wife gbogbo àwọn derogatory you know comments and remarks tó make yẹn you don't need it kódé you are a fucking bully ó yẹ kó fucking drag gbogbo family ẹ pátápátá. yóò pé máa ti ọwọ́ wèrè ẹ aṣọ ní orí Facebook yìí. wàá rí mo ti sọ fún ẹ wos wos ẹ̀yin tèmi ẹ get ready o kú dídọ́lápọ̀ yéṣu fún ọ̀rọ̀ ẹni. Eh, eh, béèyàn ṣe máa di ọkùnrin mọ́lẹ̀ tó máa di mùmú tẹ́pẹ́tẹ́ bá ní kó rẹ́rìn ó máa máa rẹ́rìn bí ẹni tó ń sunkún wájú kámẹ́rà kò ní jọ ẹ̀rìn kò ní jọ ẹkún déèyàn tẹ́pẹ́ tọkùnrin tó bá ti tẹ́ fún wọn tó bá ti rí àwọn yẹ̀yẹ́ sẹlíbítì orí Facebook tó ń pa ṣéǹjì wọn máa máa tẹ̀lé wọn wọn kàn máa déédéé rẹ́rìn ṣẹ̀kẹ́ róbóróbó wọn gbé wọn sí mọ́tò dádìí ẹ rẹ́rìn ẹ má rẹ́rìn mọ́ ó ti tó ẹ smile díẹ̀ tí máa ti gbé kámẹ́rà yẹn kẹ́dọ́gbọ́n fọwọ́ kàn mí kẹ́ dì mímú ẹ mọ̀ pọ́n máa rí nǹkan sọ o ẹ káwa náà sọ pé irú magnet wo la lè lò ṣé spiritual ni ṣé natural ni àbólúgbohùn educate us we are just going to be doing analysis analysis orí o pé àwọn àwọn àwọn àwọn wo ló ń ṣe gàràgàrà lé lórí yù bì ta ni ẹ kí ló jẹ́ kí ló já mọ́ ṣọ̀ngọ́ apàbàtà pàjẹwọn jẹun etí ẹ̀fọn ẹkú dídọ̀ lápọ̀ ìwọ ọmọ kọ́ ọmọ yóò lo ìṣe aláṣẹ́wó ọmọ wọ́n wá wà nú ọmọ gidi ni wọ́n náà fẹ́ máa sọ̀rọ̀ àwọn obìnrin tán lùsùn ìwọ ni nọ́mbà one leader wọn ni ẹ́ gbogbo kẹjà Maryland péré ni péré gidi tán pè ẹ́ ni ẹ́ ò sínú ọmọ tó decent ṣóyí ẹ torí bá bá ẹ ṣe máa yọ anybody má tún wá lọ máa dalé àwọn onílérú má lọ máa dalé àwọn onílérú tó bá rántí ibi tó ti ń bọ̀ ni tó ti balẹ̀ jẹ́ irú ẹ̀kọ́ ló yẹ kó máa sọ̀rọ̀ ẹ̀sì aláàjì ní ẹ̀ nǹkan àlejò ní ẹ̀ òun ni èmi àbíkẹ́ ni mo sọ kọ́tò òun mi tí o bá ń bá Bọ́lá yẹn jà tó ń bú Bọ́lá ìwọ ló máa wà lọ́ndà fake profile ló máa lọ fi ń bú Bọ́lá kínní yẹn dùn mọ́ ẹ ó dùn mọ́ ẹ gangan ó débẹ̀ ó wọlé ó wọlé ó kanlẹ̀ ó wò náà ó kanlẹ̀ ó tuntun ó tuntun ó gàngàn àbí àwọn tó wà bẹ́ẹ̀ tí wọ́n lè ṣe bí aláàjì dáadáa hmm, kò látẹ̀kànlẹ̀ bí aláàjì ó wá ń dùn ẹ́ iṣẹ́ yẹn yàtọ̀ àbí wo kò sí nǹkan tó máa ń fi pamọ́ fún ìyàwó ẹ̀ tó gbogbo àwọn ìyàwó ẹ̀ tó ẹ bá jẹ́ customer 100 years á sí yín báyìí pé na my girl before kì í hide nǹkan a á ní na my old customer ele nǹkan mo sì ṣàṣẹ lánàá ma wo aya mi kan jà àti ti ọ̀rẹ́ tán sí nǹkan kan irú yín ìkọlẹ̀ yà máa máa jókòó lẹ̀ máa máa pretend olóṣì tí wàá máa wáyà brain àwọn èèyàn ń bẹ̀ yẹn kán máa rò pé wọ́n yẹn ẹsẹ̀ Janet àbí <laughs> eh, Maria tó bíya Jésù ni ẹ ìwọ wá wà nú ọmọ gidi ní kúdí ó wà nú ọmọ gidi lórí rìn gbèrègbèrè lọ sọ́dọ̀ olórin wàá máa sọ pé you have you have a noble background ibo ni noble background yẹn tiẹ̀ sí ìwọ nìkan àtìká ni ọkọ ọmọ tiẹ̀ lọ́wọ́ kọ gbọ́ ẹ̀ tiẹ̀ lọ́wọ́ ó dá rú ó dá fa otu tún jàjàrí kan náà ẹnu ẹ ò kuro kúrò ní ọ̀rọ̀ ọlọ́rọ̀ olóṣì facebook lọ́yà àjọ lọ orí bíbá Mm, nígbì ọwá yeye yèyé kúdí courtroom wàá fẹ́ kú wàá fẹ́ la ọ̀rọ̀ ẹlẹ́mí náà ma fi si analysis oro eni mo ma fi si analysis iwo hmm. fe ma gbadun home ti bọ̀ ofe ma máa balẹ̀ onílé jẹ́ ó fẹ́ máa balẹ̀ Hmm. kéèyàn múyàn náà báyìí kan sọ pé kí ló lè mú kí èèyàn kan gbáṣọ sí lọ́rùn báyìí kókò máa rẹ́rìn bí ẹ pé àbí my people <laughs> maybe it's my eyes o I times he laugh like he's crying. At time he even used to look like somebody that is under pressure, like they are forcing him to laugh. You know, because, you know, eh, amẹ̀bọ ni mo kàn gbé wá o, I'm a ni o, ẹ má bú mi fún o, amẹ̀bọ ni mo, ah ah, jẹ́ káwa bere bẹ̀rẹ̀ bó ṣe máa ń gong, yẹn gangan. Èké ni mo kàn fẹ́ ṣe o, ẹ má wo eke nye o, èké ni mo kàn fẹ́ o, kí ló máa múyàn ah they must be in love even after after ekenimo confession after Dele Taiwo abandoned the woman after he abandoned her with the child for so many decades though even heard that they didn't take the child we don't know if it's true or if it's if it's true or if it's false so oh. mo gbọ́ So even even when you look at the man, at times, you know, it's a different thing for somebody to wear a suit. But when you see the suit, when you see the suit on the man, it's a, it's another thing for that person to have the charisma. You know, you know what I mean? When you look at the charisma now, you can tell that the body is not in this suit. You can only see the image of a man. But he is not, what I mean is he's not wearing it with love. Eh, èké ní o ẹ ṣàmọ gẹ ẹyìn ẹgẹ kan báyìí tán ló wà ní ẹkú dí lórúkọ ẹ o tán máa ń pè ní abórajẹ bíi ẹ smoke talk ni mò ń sọ o. wọn ah, ò lè ní ká má sọ̀rọ̀ náà for what i can talk on anything trending it's trending is my own space after all. kí ló kàn mí àtàwọn wèrè tán sọ̀rọ̀ wọ́n uh, wọ́n you. If you write anything here, let me tell you, I will make sure that I block you right away. You don't have any right to tell me what to do on my work, Kudi. Say one more word and you are a goner. Good riddance to bad rubbish. Emma don't. dán ṣe rí sípọ́n tó fẹ́ kí n máa digress nǹkan tí mo sọ pé tẹ bá wọ ọ̀nà ọkùnrin yẹn pé ṣé mọ̀ pọ̀tọ̀ ni pé kéèyàn wọ suit ọ̀tọ̀ ni kí suit yẹn tún wá wọ̀yàn eléyìí tí mo sọ dà pé ẹ rí pé apamọ́ yẹn dà lẹ̀ ikùn wọn pọ̀ wọ́n sílẹ̀ àwọn kọ́nà wà nù suit yẹn kọ̀ wọ image ọkùnrin fún suit yẹn bẹ́ẹ̀ tẹ bá tún wá wo gẹ́ èyí tán máa ń pè ní kúdídọ́lápọ̀ yìí mo gbọ́ ní o wọ́n lájẹkú ké wọn ìyẹn àjẹkù King Wasiainde tẹ́yàn báwo you wait let me put my phone down you people you can tell that there's something behind the hate because when she talks about people you can tell how she hates. she she she she she she, she talk anyhow to people and mostly you can see that you can see that when she's ready when she's ready to break to break I mean when she's ready to break people's homes you can see she always go for married couple why married couple every time why marriage couple ṣé mo èmi kàn máa ń wò pé ẹ dúró ẹ dúró wèrè yìí tún ti wá kọ̀ọ̀kan kó dí Dọlápọ̀ mo máa block ẹ mo ti sọ fún ẹ let me tell you people can go and write anything on your wall but when i'm talking you don't use my word to pass your derogatory comment i can say anything as i like as a blogger ma block yẹ ma block yẹ wo bóyá ká máa lọ́lé wo mo ti fi ẹ eh, lálọ pé àdìrẹ tí mo fẹ́ fi wọ̀nyí mo ti fi wọ̀nyí lẹ́nì bóyá ká máa lọlé tó bá dẹ̀ tún di bíi bíi friday a lè padà wá friday a máa wá parí gbogbo ìta lè parí lẹ́nì because ọ̀n ní jẹ́ ká rí nǹkan wí kí ló dé èwo ni kíyàn gbèkè ẹ ti ẹ̀dúró ká tó máa lọ wọ́n ní ọ̀ọ́ni yẹn pé àwọn àwọn àwọn ọmọ méjì yẹn tóbi àtàṣì wọ́n lọ fọ́ra wọn létí o bọ́ mo gbàgbé kí n sọ pé àbúrò Kúdídọlápọ̀ Yẹ́sùfù yẹn Adéwùmí tó ṣaláìsí kọ́lọ̀n fọ̀rùn kẹ òun náà ẹ̀sìn ọ̀nì ni onírúurú wọn wá jálẹ̀ sí ó rò pé wọn máa fòun ṣe kùn ìwọ̀n fi ṣe kùn tó ti yé yín ẹ má bínú o mi kàn sọ ni o èké là ń ṣe o èké o èké ọ̀rọ̀ lórí Kúdídọlápọ̀. Yẹ́sùfù ẹ̀ sì wà sáyìndé nǹkan àjẹkù dádì mi ni mo gbé wá o. Kúdí tó máa ń búlí àwọn èèyàn lórí Facebook. Wo a máa na láìsí àdówó lé Cause this is come let, let me tell you Ọlọ́run ṣe gbogbo nǹkan fẹ́mi dáadáa. My, my husband is there. He understand the nature of my job and he just, he, he doesn't mind. She bẹ́ẹ̀ náà lè man ń bú mi, ẹ ṣe bẹ́ẹ̀. But anybody come for my husband, I will come for you fully. Oh, really? Okay. New fracas alert. Everybody about ń the sórí when you pé new fracas alert on the bully called Yeyedu Kudidolapo Yesufun. The same way she has been bullying a whole lot of individuals is the same way we are going to be bringing our family matters, our husband matter, anything, you know, anything talkable about. We'll be bringing it on our show. And eh, our new show will be called the Yabike Courtroom Show èròjà dat yèyé àbíkẹ́ courtroom show èròjà dat yèyé àbíkẹ́ courtroom show Kudi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ mama, máa ń mọ̀ mọ̀ wọ́n mo mọ gbogbo fẹ́ fún fẹ̀ tọ́lọ́ ìrànù tó máa fi yà táàkì mi ò ní òtí ẹ̀kọ́ mi rí mi ní bá ẹ wí lórí yẹn bọ̀ pé ó máa jẹ́ lọ́wọ́ á máa pòsì fake news ẹ̀ sì dáàdì mi nìyẹn àyìndé jẹ́ Aba bẹ̀rẹ̀ abáfáyìndé ní kó máa kọ pẹ́ẹ́nì iye àwọn tó jẹ́ ń bẹ̀rẹ̀ wàhálà ìyá lòdìdí full scarf sheet bíi mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n kò lè kò lè rí kọ tán so ìwọ ń tiẹ̀ nígbà yẹn o mọ ẹni àǹtí ẹ̀ àǹtí ẹ̀ tó ń jẹ́ ń bẹ̀ tí wọ́n wá yọ lọ o wá lọ jẹ iṣẹ́ àyìndé lẹ́yìn godmother ẹ ní o àṣẹ lè o ti yẹ godmother ẹ ẹ ti mọra yín báyìí àsìkò yín ẹ òkú tó bò sí godmother ẹ náà ó fàjà yín godmother ẹ náà gbọ́ gbogbo bó ṣe lọ lẹ́yìn tó lọ ṣàṣẹjẹ Eh, ó ti yé ẹ eh, kí ló lè mú ẹni tó gbé ọmọ dání tó ti ṣe mistake níbẹ̀rẹ̀ ayé ẹ̀ bọ̀ kó sì máa dókò kiri dókò kiri kán máa gbé kiri kán máa gbé jùlẹ̀ we are just going to be citing a, a lot of case study ó ti yé yín mm, ti kúdí yèyé kúdí wúlì. Mm.